مثله من حديث رفاعة بن رافع عند أحمد وابن حبان حتى تطمئن قائما ولأحمد فأقم صلبك حتى ترجع العظام وللنسائي وأبي داود من حديث رفاعة بن رافع إنها لا تتم صلاة أحدكم حتى يصدغ الوضوء كما حتى يسبغ الوضوء كما أمره الله تعالى ثم يكبر الله تعالى ويحمده ويثني عليه وفيها فإن كان معك قرآن تقرأ وإلا احمد الله وكفره وأنشره ولأبي داود ثم اقرأ بأم الكتاب وبما شاء الله وابن حبان ثم بما شئت الحمد لله حديثي ونعني حديثي في الظهر منك واللي عادتها بس واي انه باب السلطان باب يعني باب صفة الصلاة باب تنيتي قالوا في رؤية لا تسمع كلام lẹ́sẹ̀ nípa ń bùkátà láti máa báwo láti fi máa kí ọ. nítorí pé ọlọ́run bá wa ẹlẹ́dàá wa níṣẹ́ ló kọ́ aláṣẹ pé ká máa kí ọ̀run nítorí àtìlẹ́bà máa fi ṣe ìrántí ọlọ́run. ìrántí ọlọ́run bá ti fi kọ́ aláṣẹ pé ká máa kí kálíbà máa fi ṣe ìrántí òwúrọ̀ bí tó wà ní àwùjọ àdìgbé wa ápè mi sọ̀rọ̀ ẹ̀ máa gbé ìràndúró láti ṣèrántí ẹ̀mí ọlọ́run irun yìí báyìí á rí i pé àkọ́kọ́ ọgbà tó lọ́wọ́ bá kọ́ sí lọ́rùn ẹ̀ lórí àlebọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ní ń bẹ lórí àtijọ́ pé ìran àkọ́kọ́ dára bíi ìgbà tí ọ̀rọ̀ àkọ́kọ́ kí ọjọ́ sọ̀dá tó sọ̀kì èyí tí ọlọ́run bá mú ìrìn àjò òru lọ sí Baitul Maqdis láti bẹ̀ ọlọ́tún gbé lọ sí sámà ànábi tó sọ̀kalẹ̀ wá sáyé síwájú kókó ìdíkélẹ̀ máa. àyè ń bẹ wọn àbí sọlọ àlùsọlẹ láti kírun àsùbá lọ́jọ́ yìí ṣùgbọ́n wọn ò kírun àsùbá kàkà bẹ́ẹ̀ níṣẹ́ lọ́lọ́run bá rán màláìkà jìbìrì làárẹ ìṣẹ̀lẹ̀ láti wá ṣàlàyé báwo làánàbì sọlọ lọ àlùsọlẹ wọn ti máa kírun fún eléyìí fi hàn wá wípé العلم بها العلم بكيفية أدائها من الأهمية لك أني ما نكابا ولا تسمعكين في فتاة لك شديسني ترجع النبي وعدنا صلى الله عليه وسلم وقفوا مصابي صحابي نكابا تسمعكين نكي قصوا صلاة إلينا lọ́pàá ló ti jẹ́ pé ńjọ́ tó dúró lórí mímbà ọ̀sẹ̀ńkìrọ̀ ó ló ti ṣe kẹ́ ẹ sọ pé mo sẹ̀ kẹta sí mi ti ṣe ìlú ẹ̀tẹ́lẹ̀ àwọn sàbí níbẹ̀ torí pé wọn àrí sísẹ́lẹ̀ sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ kọ́ máa kírun lórí mímbà á dúró yóò rò kú gbogbo ẹ̀ lórí mímbà tí wọ́n á débi sáà ìṣúwá àti wọ́n ti fẹ́ torí kalẹ̀ wọ́n á rí bá nítorí káwọn lè bá kọ́ yín báwo lẹ́ ti ṣe máa kí wọ́n yín sọ́lọ́ ọ̀nà àwọn ìgbìmọ̀ ní sọ́lọ́. láti rí ibi púpọ̀ nínú àwọn sàábé lẹ́yìn tí wọ́n ti rí báwọn ti pẹ́ńtíọ̀n wọ́n rí àlàyé bí ti pẹ́ńtíọ̀n ní kíkì ní kíkì fi kan ní báwo láti fi máa kí àwọn náà wọ́n á ròyìn fún wa báwọn yóò máa nẹ́bí sọ̀rọ̀ wáyé tó náà rí ní láti máa rí nínú àwọn àdéhùn ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí àdéhùn rìbá ìmìíràn ọ̀fẹ́ àti àdéhùn àdéhùn rírà àdéhùn àdéhùn ọ̀mẹ́dùn sàárì àdéhùn ànàtù nìmọ́lì bákan àdéhùn àbùkù rírà níbo mi gbogbo àwọn àdéhùn yẹn wọ́n ṣẹlẹ̀ àìfọ̀ àyè kéékèé báwọn àdéhùn ìgbà tí àlàyé ìwà kan ìpín wà dàbí ẹni tí àwa gan ti rán àdàbí ni nígbà tá à ń lu sẹ́ńkì rán bí ọ̀rá bílẹ̀ nígbà tó ń fi rán túnbọ̀ tí kò fi lágbóyè ẹ̀sìn dáadáa ni wọ́n ti tó bá dúró ọmọ ara ti bó wọn sọ fáwọn ọmọ ọ̀hún dúró tó bá rògbò ọmọ ara ti bó wọn sọ fáwọn ọmọ ọ̀hún rògbò tó bá tún náà lẹ́yìn rògbò ọmọ ara ti bó wọn sọ fáwọn ọmọ ọ̀hún náà rò tó bá tún forí kalẹ̀ wọn ara ti bó wọn sọ fáwọn ọmọ ọ̀hún tapá nígbà tó bá forí kalẹ̀ fún kápọ̀ máa ara wọn. wọn máa ti gáàpù sílẹ̀ tí wọ́n ti tẹ́ papọ̀ papọ̀ mọ́tàn wọn náà máa rántí rẹ̀ wáá tíra láti àpláì eléyìí ní túmọ̀ sí pé alhamdulillah wọn sáfà ní lára tó ọ̀pọ̀ yìí. àdéhùn tó wà wà wá ti wà yí báyìí wọ́n ń pè ní àdéhùn mọ̀tí ìsọ̀rọ̀ àtẹ̀wò àdéhùn àlùmọ̀tí ìsọ̀rọ̀ àtẹ̀wò àlùmọ̀tí ìwòyẹn ismu fáàrin. ìsìmọ̀ báyìí lédè lábáwá ó máa ń ṣiṣẹ́ àlùfẹ́rẹ́. Tàbá ń ṣe fẹ́rẹ́ wọ̀ báyìí kí ni àbúkà dára ń sọ àlùmọ̀fọ́rọ́ lòdì yìí. Torí rẹ̀, àdéhùn olùmọ̀ sí ìsọ̀rá. Sọ̀rá àtàwọn yẹn káwọn ẹgbẹ́ kí ni àfọ̀rọ̀ lòdì yìí máa ń sọ. Àlùmọ̀fẹ́rù sọ̀rá àtàwọn حقني الثاني شرب ورجع خلاد ابن رافع خلاد ابن رافع رضي الله عنه هو المثلاثي ما تبين المثلاثي وكي مرتع بجي نازلة ما تبين نازلة يسان قول زكاية المسجد ني دام سلاحي كتاب الكتوات المسجد لكي إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين أتقدموا ما قال كي كانوا إن كان عن ذلك النبي صلى الله عليه وسلم أكثر ما حصل بكسوان إذا كان وما تسكت كما وصلت كما ما تقول سوان النبي صلى الله عليه وسلم ipò tó bá ha sórí àti tó fẹ́ sọ̀rọ̀ yóò ní o ni ti ẹni tó ń gbọ́ yóò ti súnmọ́ káwọn náà gbọ́ fún ọgbà rẹ̀ kan náà. àwọn ọ̀la tó máa ń gbé wá ní ìtumọ̀ wọn lè jẹ́ mọ́yọ́ sọ ní tó gbọ́ mọ́yọ́ sọ ní tó sọ. إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين. أصل إنكرة مجيء النبي صلى الله عليه وسلم قوله ثم تقيم وكلام وابا النبي صلى الله عليه وسلم وسلم عليه وكلام النبي صلى الله عليه وسلم نبي الله صلى الله عليه ارجع تصلي فانك لم تصلي تقيم فروقك لكن فروق في الكون أقوى مما في الدنيا شنو راني في تبع مسلاك ما تقولها تكرار كامل فيها nínú rẹ̀ níbi táwọn yẹn máa ń bẹ nínú mọ́sálásí nígbà tó wọnú mọ́sálásí kí kí wọn kọ́lọ́ ẹ̀kọ́ kọ́kọ́ ṣe bí kọ́ kọ́kọ́ kí mọ́sálásí. nínú rẹ̀ tó ní pé tí ẹni tó wá kí wa tó bá ti ṣe àṣìṣe kan ṣáájú kọ́wá kó tó wá kí wa á gbọ́dọ̀ ti torí àṣìṣe tó ṣe kámọ́tà ọ̀sáramà. mo kí ọ̀run kìí pé wọ́n wá sí ọ̀run sọ̀rọ̀ sọ̀rọ̀ àtìmọ̀

شرعية وفي كل ìjọba ṣẹ̀rí àpò. eléyìí túmọ̀ sí pé tó ti yẹn kò kò sí ìnítumọ̀ kan gbé yẹn gbára gbóná lọ ìyẹn ti palẹ̀ mọ́. ọ̀rẹ́ àtúntò ti fi kọ́ láti ẹni sọ̀rọ̀ átẹ́n ṣẹ̀rẹ̀ ìyẹ̀. sọ̀rọ̀ àtúntò bá ṣẹlẹ̀ àmì kiri sọ̀rọ̀ àtúntò tako ṣẹ̀rí àpò. wọn ò ti sọ irú àwọn àtìsí tó ti látara àrùn rẹ̀ yẹn wọ́n sọ fún wa àbí òye wa wọ́n sọ àtìsí tó ṣe wọ́n sọ fún wa kò tilẹ̀ dé sí àtìsí yẹn kò kàn sẹ́ni tó kàtìsí eléyìí túmọ̀ sí pé yìí ti sẹ́sẹ́ ní ká sọ bí láti ṣàtìsí sẹ́ni tó ṣàtìsí bí kápá kíyèsí rẹ̀ lọ síbi bí ó ti ṣe ṣe nǹkan tá a lè kó ṣe ládàá. alákùnrin yìí ọgbọ́n ilé ìtumọ̀ ti ká gidi òwúlò agídí ọmọ sọ̀rọ̀ ẹ̀dẹ́ ní òfò agídí ọmọ sọ̀rọ̀ ẹ̀dẹ́ tó pàdánù ọmọ sọ̀rọ̀ ẹ̀dẹ́ ní òfò ọmọ sọ̀rọ̀ ẹ̀dẹ́ tó pàdánù oríire ńlá ńlẹ̀ gbogbo ẹni tó ṣàtìṣe tó sì rẹ̀ ní pàkíyèsí rẹ̀ tó sì gbọ́ pàdánù òfò ó ń bẹ gbogbo ẹni tó ṣàtìṣe tó rẹ̀ ní pàkíyèsí rẹ̀ tó sì pàkíkọ́ ipe tó ṣe náà lọ́wọ́ أعوذ بالله torí ẹ̀ irú ètò ti àṣekọ́ ní ìjọ sí nìyẹn because àsìkò tí ọ̀pọ̀ láti forí kalẹ̀ fún bàbá ńlá wa anábì adam alayhi salam ṣé o ní kìí ṣe ẹ̀ka náà lọ́nà tètè kìí ṣe ẹ̀ka náà lọ́nà lè kúrò ní òkè ọlọ́run sàn fi lè rìn jẹ́ máa ń mọ̀nà àgbà ẹ̀ṣẹ̀ tó lẹ́nu máa kọ́ lọ́n tó bí ẹ̀ lẹ́yìn ẹ̀ṣẹ̀ tó ṣe ọ̀tún tẹ̀mínà láàárín kí ló dé tó forí kalẹ̀ fẹ́ni tó yẹ kí owó àwọn méjèèjì mọ̀ fi dà ìgbéra ga ni ìjọ rẹ̀ ń lójú kàn lọ ọlọ́run pa kéèkì rẹ̀ sọ́kí bẹ́ẹ̀ ló ti yẹ kó bá mo gbàgbé nì mo gbàgbé kó ọlọ́run bá lọ sẹ̀dá rẹ̀ tó lọ́wọ́ rẹ̀ ìrònú tilẹ̀ ló fa gbogbo ti bẹ́ẹ̀ yẹ ẹ̀sọ́ fún wọn ọ̀ fún àtúntò yẹ náà gbé wá sí bá tó ti parí ọkùnrin ìsáni kọ kàkà bẹ́ẹ̀ kó wá bẹ̀rẹ̀ sí analysis òfò anakọ ìròyìn mọ̀tà àbílọ̀ kọlọ́kọ́tà ni mi náírà wọ́n kọlọ́kọ́tà ọ̀hún mi ń pè é ìdí tí mo fi dá a dúró ni pé ṣé bá tara náà ló ti kéde ṣé bá tara àmọ̀ ló ti dọ̀ bẹ́ẹ̀ sì ni ìpìlẹ̀ ṣẹ̀dá náà ọjà ìpìlẹ̀ ṣẹ̀dá àmà náà nítorí pé àdámà ná onígbé òkè lókè ló máa rìn àdámà àmà onígbé ìsàlẹ̀ nísàlẹ̀ ló máa bẹ̀ báwo lè dàdámà rẹ̀ tó dá lórí lókè lókè ló máa rìn ètò àforíbalẹ̀ èyí tó ti fàdámà ti ẹgbẹ́ ìsàlẹ̀ nísàlẹ̀ ló máa ń bọ́ sí ìjọba tó wá tẹ̀lé tó ti tẹ̀lé oúnjẹ ọ̀nà tó á ọ̀rọ̀ kúròdùmẹ́nu á ẹ̀yìn lẹ́kọ̀ọ́ rẹ̀ ṣe. jáde kó nu alùpàdé náà olórí ìbú ni wọ̀ ẹni àwọn àtọ̀lùkù ni ọ. torí ẹ ó túmọ̀ sí pé tí ẹ bá sàtìsẹ́ àtìsẹ́ nǹkan fúnra ara rẹ̀ tí ẹ sàtìsẹ́ síwájú kó tó di pọ̀ pàtàkì. كل بني آدم خطاء وخير الخطائين التوابون هو ما سمع آدم عليه السلام ثلاث ṣùgbọ́n ẹni tó lóore jù nínú àwọn aláṣẹ làwọn tí máa tẹ́tẹ́ ní ti máa ronú sí wa. kò kí òun ìdá ẹsẹ̀ gàjà ìlọ́kùnrin máa fẹ́ rẹ̀ ẹ̀kọ́ mi kò ní ẹsẹ̀ kì í. túmọ̀ sí pé gan pọ́ńtò pé gbogbo ti káàkiri ṣe ń gan àti ní mẹ́mẹ́. bẹ́ẹ̀ fúra ìkọ́ kò kí òun ìdá ìdásílò mú ọwọ́ tó fi kí ẹ̀rú ọ̀gá and it's at the Osmo Green Ẹ̀rú ọmọ ọba. Àlọ́kọ̀ ẹ̀ tó bá ní ọ̀pọ̀ ẹ̀kọ́ mi kò ní ti máa fi ẹ̀kọ́ mi kò ní ti máa fi o fọ́ìsì síbi tí o ti ṣàtìṣe kí ẹ ti hàn mí. Wọ́n fẹ́ kọ́kọ́ máa ń kí mi lọ ní. Àá kó sí kí olùkó tó fi ọ. wàhálà torí ẹ̀ ẹni tó fẹ́ gbàtọ̀ sí ọwọ́ tó fi pè é ìdáhùn sí àkíyèsí tí wọ́n pè é lórí àtọ̀ sí sẹ́ni tí ọ̀fẹ́ gbàtọ̀ sí torí ẹ̀ arákùnrin lọ lọ́nkọ́ lọ sọ̀rọ̀ sí ó sì lọ sọ̀rọ̀ sí nígbà tó sọ̀rọ̀ sí àkíyèsí dáa òkúta ló wà lọ́ọ́ bàjẹ́ o mo rò pé yé wa. wọ́n ti kọ́kọ́ kí wọn alámọ̀kọ́ kò kí ya àlọ́ àlájú wà lálàáfíà nínú ọ̀sán fún akó àlọ́ àlájú kí tuntun ilé ìtumọ̀ bá fi àwọn èèyàn wá lẹ̀ ká lọ sí àtúndé àtúntò kí ni àtúntò àtúntò lẹ́ẹ̀ka sí làwọn ìyàwó ti kan àwọn

النبي صلى الله عليه وسلم ارجع فصلي انك لم تصلي شو اقول فيه؟ وفي شنو؟ نعم موضوع لك بتاع ọkùnrin yẹn ní ìwà ànábì sọlá àdìsọlá èmi ọmọ ń kí dáadé bó o ti ṣe rí tí mò ń kì lọ láàyè mi wàá kọ́ mi bó o ní sinmi kí ọ. ọ̀sán àlọ́ ìtọ́ bẹ́ẹ̀ fún gbogbo títà gbogbo lẹ́tọ́rà wípé àsìkò tá a máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n á ti kó wù wá kó yé wọn ó tún bẹ̀rẹ̀ fún gbogbo olùmọ̀ tí ń kọ́ ẹ̀mọ́ kíláàsì àti ní gbogbo àyè yòókù àwọn mùhálìlì mú wọn tí gbogbo àti máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìrẹ́jì ọjọ́ ẹgbẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ máa kọ́ ẹ̀kọ́ máa sọ̀rọ̀ dálẹ̀ ní ẹ̀kọ́ máa sọ̀rọ̀ dálẹ̀ ní ẹ̀kọ́ máa sọ̀rọ̀ dálẹ̀ ní because ká máa sọ̀rọ̀ dálẹ̀ ká máa sọ̀rọ̀ dálẹ̀ kì í sábà jẹ́ kó máa sọ̀rọ̀ kọ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ yìí. ìdí ni pé púpọ̀ nínú àwọn ọmọ sáà ń kọ́lẹ́kọ̀ọ́ ní ọ̀gbọ́n kankan ṣùgbọ́n tí gbèrágà ń bájà. ìjọra ẹni ló tún bẹ fún wa gbogbo dọ́kítà yìí fún wa nínú class nínú hall ó lè jẹ́ pé ninety percent rẹ̀ ọ̀gbọ́n yìí ṣùgbọ́n gbàtí ti jẹ́ kó olùkọ́ òmìnira nípa methodology kí ẹ lè gbà láti mú ẹ̀kọ́ lọ bọ́ ọmọ tí ọmọ tí ó fi máa òun kàn sọ̀rọ̀ dálẹ̀ ni ó rí pé tó bá wù ọ ló mú bẹ́ẹ̀ tí ó sì wọ́ wàá pàtì láti inú kíláàsì náà ló ti máa sọ sọ̀rọ̀ rẹ̀ létí bẹ́ẹ̀ gbogbo sísọ ní ọmọ fa sísọ náà ìwọ̀n tó bá lè fún mi tí à ń ṣe ṣàlàyé ẹgbàádùn mi ẹgbàádùn mi báwo ọmọ ká tó àmọ́ tó ta fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí onìkan ìwọ ìdílé kọ́ sàlàyé ẹ̀ wa ní máa wulẹ̀ ẹ̀ńtọ́ àdẹ́gbẹ̀rẹ̀ ìfọ̀ àdẹ́gbẹ̀ lẹ́yìn gbogbo kíláàsì kálukú máa ń ah, máa ń pa pé ah, máa ń pa wọ́n ọ̀pọ̀ ní gbogbo tó fáwọn tún gbàgbé láéláé máa torí ẹni kọ́ lẹ́kọ̀ọ́. tó ti fi ní kò káàtà sí ní fẹ́ pọ̀ kó tó di máa pọ̀ kó máa sánà sí ẹ̀kọ́ yẹn kọ́ náà gbàgbé rẹ̀ láíláí. mẹ́tẹ́ ẹ̀ bá fi hàn án bó ti ṣe ní kò káàtà sí nǹkan yóò kàn máa wò pé àwa wò olùkọ́ ló kí ni ọmọ tó ń gbọ́ ọmọ kí ni lọ́dà aládé tí ń fi ń gbọ́ ọmọ ṣe. àmọ́ báyìí wá ti ṣe bá jáde nínú hall tó a sọ rẹ̀ tó o ti má bínú pé dàpọ̀

لقد كان لكم في رسول الله أسوة حسنة وما نبي أوزيلين مكتيا akẹ́rẹ́ tí o bá tẹ̀ láǹfààní àti náà rẹ̀ ni àwọn tàbí yòókù ni wọ́n ń kírun yìí báyìí wọ́n ti ṣe gbọ̀hù ìlẹ́kùnkùn omi ìlẹ̀ òun ìlẹ̀ ṣẹṣẹ gbọ̀hù abẹ́rẹ́ jáde kálá àpò. èyí náà ṣe bí wọn ó tilẹ̀ jẹ́ pé ẹ̀ dàbí wọn àwọn kéèyàn máa kéèyàn máa sí àwọn ẹni tó ti pé kéèyàn máa sí wọn jẹ oríire bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tó máa ti ń tẹ́sí sí rẹ kí ló dé tó lè kọ́ sí wọn. ìdí ni wọn fi kọ́ àtúnù sí ọ̀rọ̀ ọ̀nà àbò òkìkí ọ̀. pẹ̀lú ìtumọ̀ ìdí kí yẹn bá ń kó kọ́ mọ̀ tí a bá fi léèrè jẹ ọ̀dà. bẹ́ẹ̀ náà gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tó múra rẹ̀ wá kẹ́kọ̀ọ́. ó fẹ́ kó kọ́ mọ̀ ibi tó ti lè kà á kí olùkọ́ olùkọ́ náà ti lè kà á ìwọ ìyẹn tó bá pé ẹ̀kọ́ yẹn lọ fẹ́ kọ́ lódodo ètò túmọ̀ sí pé ó ti ṣe káwọn ọ̀nà kan fẹ́ lọ́pọlọ rẹ tó lùkọ́ tó fi mà ilé yẹn wọn ó ṣe ṣe ilé nígbà tó lùkọ́ bá ń bí ní ìrẹ́bà tó bá ń bí ní ìrẹ́bà àwọn ọmọ tó máa ń sẹ́kùn fún wọn nígbà tó lùkọ́ náà bá ti dóńgé dáa sílẹ̀ fún yorùbá ti dá ẹni ẹni tó wà wọn ẹni wọn lọ wọnà láti mú wọn sílẹ̀ lọ́jọ́ wá sí pé ẹ̀yin ẹ̀kẹ́ dolùkọ́ bì ẹ̀yin ẹ̀kẹ́ ẹ̀jẹ̀ nígbà bì nítorí pé ìwé la ìwé la sílẹ̀ fún yorùbá kú. àwọn gbogbo èèyàn wọn bá sùn tọkọlọ wọn sùn epo tó fi kálẹ̀ ẹni gbogbo lọ mú lọ ní wọn ọmọ bàbá kan ní ọmọ ọ̀gá kan ní jẹ́kìn ọjọ́ ọmọ ọ̀gá wa tí wọ́n ti kó náà jọba ó lè jọba ní ológun tẹ̀lé ìtumọ̀ sí pé àlẹ́ bìsùn máa ṣe náà wọ́n fi ẹ̀kọ́ kọ ẹ̀kọ́ kọ́ wa nìyẹn bí màá tí wọ́n máa kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ọmọ ìlú wọn síra wọn kí ẹsẹ̀ tó dojúmọ́ lọ́kàn tó tọ̀ máa sọ̀rọ̀ tó wọ́n máa ti táwọn ọmọ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ gbà táwọn náà gbìyànjú fún gbìyànjú fún gbìyànjú lọ́nà tó ti jẹ́ pé àwọn náà wọ́n padà wá mọ̀ lọ́la ìjọba tó ń kéta òní lè kọ́ ọmọ ọlọ́mọ inú kíkọ́ ọmọ ọlọ́mọ lọ́lọ́run ti gbà náà ọmọ ìṣẹ́ náà torí délé ẹ̀ tó máa tó máa lọ́ọ́ kírun kíkírun lọ́ọ́ kírun kíkírun lọ́ọ́ kírun ìmọ̀ ọ̀mọ̀ àwọn kiri báyìí àǹfààní kún bẹ́ẹ̀ mẹ́ òkè káwọn náà ta gidi nígbà tí ọmọ ẹ̀sìn lè fi káàdì àti táwọn bá tó ẹ̀kọ́ mi mà kò sí nǹkan àbùkù lè na kò nǹkan àbùkù lè yàrá ilé ẹ̀ka wa náà sáré ọrọ̀ sáré ọrọ̀ orí wa ayé sagídí nígbà tí bá ẹ dàpọ̀ ẹ̀kọ́ mi mọ̀ ilé ìlú gbé wa ìmọ̀ ẹ̀kọ́ mi tó ìkọ́ tọ́ba ti máa ní ìkù lọ́la wọn náà ti di rẹ̀ kò ní ìdí pé kọ́ tẹ̀sẹ̀ máa lọ bẹ́ẹ̀ nìkan máa tó àmọ́ tó ìyá ọ̀nà síra rẹ̀ torí ẹ̀ gbàtà nàbí ọ̀sán ọmọ àríwá ìṣẹ̀lẹ̀ tọkùnrin wa jẹ́ ọ́ kéde náà máa kí dùbà ẹ̀ lọ ànábì wa kọ́ lẹ́kọ̀ọ́ ìkọ́ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ike nígbà tẹni tí ọ̀nà tó bá ti jẹ́ wáyé ọ̀yẹ́ kólùkọ́ wa sọ pé fún mímà tó sì má yẹn àti ṣàlàyé ẹ̀kọ́ ẹ̀ láéláé pé báwo ló ti jẹ́wọ́ jẹ́wọ́ fún wọn mọ́ ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tó mẹ́kọ̀ọ́ nítorí pé ọ̀yẹ́ kó tó kọ́ lóṣù tó lẹ́nu náà ló ti mẹjọ ara rẹ̀ lẹ́bi kẹ̀kẹ́ ṣàlàyé fún mi níbi gbàtẹ́ bá ti gbà fún wọn mà ẹni tí kalẹ̀ mọ́ tí ó ti láti mà yóò lágbára torí ẹ̀ alẹ́ sọ̀rọ̀ àti náà wá sàlàyé fún arákùnrin báwo ló ti máa kí ọ̀run àti ìdíyí káàdì mu pàtàkì púpọ̀ kébù tí wọ́n nù rìwáyà àbíwúrẹ́ ó tún wá nínú rìwáyà rìbá àtúndínlọ́wọ́ àfẹ́ kẹ́bí ètò tẹ̀lé lẹ́yìn. وطوان رواية أبو حميد الساعدي رضي الله عنه الإمام النووي رحمه الله أتقول ما يكتب غير من حجر وتوقع في gbogbo dáná ti sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lọ̀ tó tọ́ka ti fún arákùnrin yìí àti fún àwọn ọmọ nínú àdéhùn yìí àwọn ni wà á ti bá na wọ́n ní wàjibá wàjibá náà ní fọ̀rọ̀ọ́yì fọ̀rọ̀ọ́yì náà ní àrùkà lọ́wọ́ àwọn àwọn kòkò háwù kan bẹ̀ o lọ́sí wá sí ìkọ́ ní kọ́ọ̀tù lọ́dọ̀ sí wọn o àfẹ́ lọ sílẹ̀ yẹn. àtàgbà tó gbọ́ tó tọ́ lẹ́ni àrùkà òní wàjibá òní fọ̀rọ̀ ṣùgbọ́n àwọn kẹ̀kẹ́ ń jẹ wọ́n wá nínú àwọn àdéhùn yẹn nínú àwọn àdìwáyà tìyẹn míì tó ti pé ìyàpá ń bẹ́ẹ̀ ìgbà náà bí sọ̀rọ̀ máa rí wàrí òṣèlè wọ́n sọ fún yín pé ní ìgbà tó bá dúró lórí irun rẹ tó bá ti Allahu Akbar sí àkọ́mọ́kọ́lọ̀ lẹ́yìn tó bá tó ti àkọ́mọ́kọ́lọ̀ wọ́n ti tó ké nítorí àmọ́ náà Kùránì ṣé títí àkọ́mọ́kọ́lọ̀ tó ní dùwà olùsèkà ẹ̀jẹ̀ bí dùwà olùsèkà ẹ̀jẹ̀ kó náà gbọ́ wàá dé lómi ìwádìí wá ti sọ̀rọ̀ láti mọ̀ وسواء من رواية في أبو أبو حميد الساعدي رضي الله عنه أبي أبو هريرة وكان عن نبي من صحيح البخاري هو من ركي النبي صلى الله عليه وسلم هو عجوكو lẹ́yìn ìgbà tí wọ́n kíra ká alákòókò tán kó tó di fún àtìdé lọ kíra ká ẹlẹ́ẹ̀kejì kí ni ìjókòó yẹn kí náà mọ̀ sí jẹ́sọ̀tì lè ṣẹ̀rọ̀ àhà láti mọ̀ sí jẹ́sọ̀tì lè ṣẹ̀rọ̀ nípa ìjókòó yẹn tó wá nínú àdéhùn yẹn láti ṣe ni látọ̀dọ̀ kan náà tó gba àdéhùn wa àbí kì í bá ti ṣe tí ìbá ti ṣá ti ṣe adépépé yìí sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n àdéhùn yìí ọ̀hún dà látòdì mọ̀ kí nǹkan kan náà ti tán wà tó ti kókò wá nínú àdéhùn yìí. ṣé bí ìjókòó àdáyé àti parí nínú ọ̀wá nínú àdéhùn yìí títà pẹ̀lú àtúkọ́ nígbà Muhammad sallallahu alaihi wasallam nínú àdáyà ti parí ọ̀wá nínú àdéhùn ẹ sì mọ̀ pé ọwọ́ àdínà àwọn olùmọ̀ tí wọ́n fi gbogbo àwọn kan yẹn náà ní wàá dìgbà ọ̀sọ́dà sùkọ̀ wá nínú àdéhùn ṣé àìwá rẹ̀ nínú àdéhùn ó túmọ̀ sí pé kò sínú àwọn àdúrà. bákan náà àwọn tuntun bẹ tí ò wá nínú àdéhùn yìí táwọn kan lè lórí pé yẹn gan kò sínú súnà wọn wọn nígbà tó ti wá nínú àdéhùn àwọn ọmọ àdéhùn tó wọn ò nípa àtẹ̀rẹ́ à wọn ò àwọn olùmọ̀ ti sọ kankan pa àdéhùn yẹn àwọn kan láti fi wọn bá fi tẹ̀ lórí àwọn kan náà nàìjíríà ìrọ̀lẹ́ ayé látọ̀ bí wọ́n sọ pé ẹ káfí kọ́ọ̀tù nínú ọ̀rọ̀ ká gbé ọwọ́ káfí lórí kò sí lórí gáàrí wọn ní kò sí nínú ọ̀rọ̀ nítorí pé agbọ́wọ́ lórí ara kágbé lórí àyà àtàlùkù lọ́rùn kò sí náà ràn yàn tó nà ní lórí láti òkúta ọba ti bẹ owó síra rẹ ló kò sọ ládàá súnà síra rẹ ló kò ládàá súnà torí ẹ àwọn ẹni tí wọn wá gbé sọ̀rọ̀ ọba yìí wọn mọ sí àdéhùn gbogbo ńlọ wá ń bẹ wà ibẹ omi ti pẹ̀lú ọ̀rọ̀ àbòbò rẹ ìlà ọkọ ìlú ọkọ ẹni wọn lọ sọmọ bá a ti sọ̀rọ̀ sọkọ kí ní bá kọ́ àtẹ̀rẹ̀ ìwòwò à ní gbogbo ìgbà tó bá ti lè dúró láti kírun ṣe àlùwàlá rẹ̀ dáadáa kọ́kárí ìsìláàmù ìwòwò oníkíkà ṣe àlùwàlá dáadáa kọ́kárí ìsìláàmù ìwòwò àyàwó ṣe àtẹ́mí wọn dàgbà láti àlùwàlá kọ́kárí lọ́nà tó lẹ́kọ̀ọ́ àti ní ti dìbò sálẹ̀ wọ́n pè ní kẹ́mi ìsìláàmù ìwòwò ẹ̀yìn ti ṣì mà tí gbogbo àná lọ́ àyà lò. قال صلى الله عليه وسلم وصيته إلا لا تتم صلاة أحدكم حتى يسجد الوضوء كما أمره الله تعالى لمن كان منه ونيكي سواد القدس تاري يسجد يوم بس في حالته لي كتاب هو من الرواية لفظة إذا قمت إلى الصلاة فأسجد الوضوء kí àgbàlá kọ́ kárí. láti kí mà ìtọ́ náà bá kọ́ ọ́ láti ibi ká ti àgbàlá ká tó kírun. ọlọ́ni yá ibi ọ̀lẹ́dí iná àrùn ìdá kóńtùm ìlà sọ́lá ti ọ̀rọ̀sẹ̀rọ̀ ojú ọkùn wá ìdí ẹkùn ìlà mọ̀rọ̀ fẹ́fẹ́ wọ́n sàkóso ìrọ̀kùn وأرجلكم إلى الكعبين ليس مسكين ورايا مسكت الولاء سواء تقول الشمس أكين ليس àlá. òsì sí ìdíwọ́ kan láti ojú kò ní ọ̀rọ̀ láti máa mà sí bẹ́ẹ̀ kó lè tara bẹ́ẹ̀ kó di kẹfẹ́ yìí kó wọn sàn wá. láti fi mà ibi tí o bá ti ń dáre ti ti àlùwàlá kíláàsì láti fẹ́ ń dáre ti ti àlùwàlá wà ṣùgbọ́n àwọn àdínkù bá ìtàlùwàlá látàrí ìdíwọ́ àárẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kíláàsì àti fẹ́ mọ̀ torí ẹ̀ ọ̀ràn ẹni pé ká sàlùwàlá ká tó kẹ́wọ̀n wọ́n sọ pé tí wọ́n bá sálù aláìrẹ wàá fọ ojú rẹ wàá fọjú wàá fọ apá rẹ wàá fọ ojú rẹ wàá fọ ẹsẹ̀ rẹ gẹ́gẹ́ bí ọlọ́run bá ti tètè kọ́ láti. àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ń gbé àlẹ́sọ̀rọ̀ àtẹ́nà náà tún dárúkọ ọwọ́ tó wá nínú àgbọ̀n náà eléyìí fi hàn wá kí ìdánabi náà dá kan bí gẹ́gẹ́ bí ìdánkùnrin á ní ọ̀sán pa rẹ̀ ló túnmọ̀ sí bá àfi sọ̀rọ̀ àyàn òun ìdánkùnrin á ní sọ nípa rẹ̀ nínú àlọ́ àlá ní sọ̀rọ̀ àyàn ẹni fáwọn kan yòókù kọ́ bí ká yọnu bí ká fúnú bí ká fẹ́ omi náà dànù bí ká pa etí wa gbogbo àwọn ilé wọn bẹ́ẹ̀ nù kí ni lónà lè wò ó. láti mà ilé ògbó mùsùlùmí gidi kò ní fi súnà lọ́dún tó wá súnà láàyè nínú àlùwàlá bí títẹ mójútó ọ̀ràn yẹn bẹ́ẹ̀ náà mọ̀ mójútó kiri náà mọ̀ mójútó súnà yẹn. kó o kó kárí kó o kó kárí yálà ìdíwọ́ ń bẹ àbí òsì ìdíwọ́ lápò tuntun mu òsì lọ́mi tó fi gbé tó fi gbígbóná ìyàlọ́ àlá ìdọ́rù owó ẹlẹ́mẹ́kẹ́ rẹ̀ tó ń darí sí máa dé kíkó yàn ọ̀gá lọ́dọ̀ náà kásítà lù àlá dáadáa tó ń ti pé tó lè mú ni má fẹ́ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kí oorun bí òkú oorun ló ń gbóhùn dáa tó ń náà òun náà lọ́wọ́ rúgbó náà ọ̀nà kéde rà mẹ́mẹ́ síbẹ̀síbẹ̀ sàlọ́ra òtútù ló ń gbogbo ń dára ní òtútù síbẹ̀síbẹ̀ sàlọ́ra ètò ọ̀gbìn owó àti mẹ́tẹ́ rẹ̀ láti àlọ́ra kó kárí yàtọ̀ síbi ọ̀pọ̀lọpọ̀ tí máa ń sàlọ́ra torí rẹ̀ ìnáwó láti fi mùsọ̀lá tó àhàdìkún hájà yàtọ̀ wọ́n gbọ́ ha. كما أمره الله láì sàlù alábọ́lọ̀ ti tètè kọ́ láti ẹ̀rọ rẹ̀ lè lálàáfíà. lórí àtàlù aláyọ̀kàn fọ apá títí díẹ̀ bá ìgúnpá òtí ẹ̀mí dáhùn. bẹ́ẹ̀ ní ọ̀pọ̀ ẹsẹ̀ díẹ̀ bá kókósẹ̀ kò ní dáhùn. yọ̀nà òwe àtọ́kọ́ tó ti tọ́kọ́ fẹ́ lu ọ̀dà kòkòrò kòkó tó ti jọ́ pàmò alága ti láti pèlè kí lọ́ọ̀ dára rẹ̀ láàmú ọ̀ràn yẹn ká sàlù àlá kọjá ẹtú sàlù àlá kọjá tó kí òun kọjá ọmọ bọ́lọ̀ wọn fà láti wá pẹ̀lú tó kí àjàmbá kọ àlù àlá tó kí òun bá tù bá tù garanti wò lọ́wọ́ ní tó ti jẹ́ kọ́ńtẹ́ẹ̀tì rẹ̀ ṣeré ọ̀gá àjẹ́nà rẹ̀ ráì àti àlù àlá yọ̀ dà nínú bọ́lọ̀ ti kọ́ láti ikú sàlù àlá ọ̀nà nìkan قلوا منه يقول ما تجد بجابر بن عبد الله رضي الله عنهما أمير يوم جاء بالكتابة يوم جاء بما في وجه قلت لا يرقون نضو كفان ولا نضو ماني فوي يقول ما تنبني طبعا آه àmọ̀dájú pé yóò tó wù mí ó rí tó ń pọ̀ lórí mi gan. ọba ni كان yẹ من هو أفضل منك. وقوم شعره iye omi tí mo sọ yìí ó ń tú ẹni tó lọ́lá ju ọ̀rọ̀ tí wọn yẹ ti pọ̀ jù jẹ́ ìyá nẹ́bẹ̀ Muhammad sọ̀rọ̀ wà wà ìwà ìṣẹ̀lẹ̀. láti àlọ́ àlá rẹ̀ yóò dáa ثم استقبل القبلة أكثر ولا بعد وتلقى القبلة اليوم فيها إذا استقبل القبلة غير الولاء نعم شرط من شروط صحة الصلاة الولاء مجنو كان هنا مجنو في مدينة ولا لا فيها هنا مجنو في مدينة ولا لا فيها àìkú tàlùwàlá kátó kírun ìrún rẹ ò lè lálàáfíà láyé ó fi màtí ìrìn àjẹ kéèkì wọnú ọmọ sábà tó fi lọ fìfẹ ẹ mọ. bákan náà ká dojú kọ àkúrò àṣà tó ń mẹ ìṣòro tó ti ṣáà tó sọ́ra láti ẹlọkùnrùbọ́tì kò sí láti ṣe kí bíi àdójúkọ àkébìlà lámùlá máa máa dojúkọ tí òun wọn làlá sí agbọ́dọ̀ dojúkọ àkébìlà ẹ̀tọ́ sí náfìlà bí ẹbí tó wà náà wọn àdé wọn sọ̀rọ̀ wá àṣẹlẹ wọn máa yan náfìlà lórí ra fún mi wọn gbogbo bí tó bá dojúkọ wọn bá náfìlà lọ náà wọn tẹ̀sí rẹ oríṣiríṣi tó wá fáyà yìí wọn tó bá fìlà ìrìn àbẹ́rẹ́ ọ̀bì ìwà ọ̀húnà fáyà yìí ní ti pẹ̀lú náfìlà yìí ẹni tó bá yan náfìlà lórí nǹkan ọ̀gbìn gbogbo ibi tí nǹkan ọ̀gbìn rẹ bá dojú kọ ẹ̀sẹ̀ ìmọ̀wọ́ tó lọ. yàtọ̀ sí ìrún ara yẹn ọ̀ràn yẹn ní kò dojú kọ àfìlà eléyàá mú àmì kíkẹ́ ìwọ tó ń tìrún ọ̀ràn yẹn nù mọ́tò òun ti ń lọ bọ́ọ̀lù onídírẹ́bù dúró ni and we don't have any option. àti tètè tó dúró láàrin ọkọ lọ ni márùn lọ àkọ́kọ́ mi lọ sí aláta kọlọ sẹyàmù màá yóò pẹ̀lú rẹ ilẹ̀ tẹ fọwọ́ lùdà lọ́mọ lórí olókùn tó wà lọ́rọ̀ àgbàdo àdúgbò náà a. abẹ́rẹ́ tó nítorí pé wọn á lọ bá lọ nínú òní ọ̀ àmọ́ sì tara rẹ̀ jẹ pẹ̀lú. torí ẹ̀ tó máa wọ mọ́tò tó ń tíráàbù tó máa ti wá di mọ́tò yẹn tó ń ti dírẹ́bù tó wà pé àǹtàfà rẹ̀ náà ẹ̀rù tẹ́ lálọ́lá sí náà. ìgbẹ̀mọ̀ lálọ́lá àmọ́ bóòlù akékeré àlọ́lá tó ti ń sábẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ náà ló bá tó rọra ẹ̀ níbo nínú bọ́ọ̀dù káà láti kí rọra ẹ̀ àyíká tó máa bá ti gbà láti kí rọra ẹ̀ nínú káàbọ̀ gbogbo bí tó bá ti kó dojú kọ oná ní bàtà lọ́wọ́ àlejò ògùn ọ̀rọ̀ ní pẹ́ ẹ̀yìn kírísítọ́n àrídá rẹ̀ ọ̀hún bá ẹ̀rù bá ń bà lójú ogun ayọ̀kẹ́ máa kí òun lẹ́nu tó fẹsẹ̀ rìn lọ ẹ̀sìn máa kí òun lẹ́nu tó wà ní òkà wọn ẹ̀ máa kí òun lẹ́nu tó fẹsẹ̀ rìn lọ ẹ̀ máa kí òun lẹ́nu tó wà ní òkà wọn ẹlẹ́yọ̀ kúrú lójú ogun nítorí pé ẹni tó lọ lójú ogun ó súnmọ́ ní ọ̀rọ̀ apá ẹ̀kọ́ ọkọ̀ náà. tòtò bá wọn kú láì kírun ogún ti sọ kẹta ẹnì pé ibi tá a ti fẹ́ sórí rí láti lọ ra orí bú nù torí ẹ̀ ló ti jẹ́ pé ọlọ́run ọ̀pá tó ká tó pa láti oògùn tó lọ́ọ́ fún mi ká kí ń jẹ̀ máa. وإذا قمت فيهم وأقمت لهم الصلاة فلتكن طائفة منهم معك nígbà tó bá wà láàrin wọn lójú ogun ẹ jẹ́ òdúró apáta ni wọ́n wá sí apáta ìjọ máa sọ nígbà tí apá kan bá kí ìdajì irun pẹ̀lú ẹ̀ ìwọ ìjókòó àwọn ó pé irun wa wọ́n bá ti pé láwọn tí wọ́n fi kí irun tẹ́lẹ̀ wọ́n wá bọ̀ kí òkú wọ́n á kí ìdajì yòókù pẹ̀lú rẹ̀ kó tó di káwọn ó pè fún wa. ọlọ́wọ́ ọ̀gbà káfíńtì jẹ̀ náà bẹ̀rẹ̀ sílẹ̀ lójú ogun ó tún wá wà nínú ìsìn lọ́pọ̀lọpọ̀ ní kí irun nù yàrá pẹ̀lú ìyàwó wọn. náà ìfẹ́mi tó kọ̀ bá mu ọ̀gbọ́n mi ìfẹ̀sùn nígbà tá a ti wá mọ̀ báyẹn níbi ìlú wa gbé ẹ gbàdúrà sọ pé àlè kí wọn ọ̀ràn yẹn nínú nǹkan bọ̀ láti túmọ̀ àrùn ọ̀ràn yẹn tó máa ń kí nínú bàálù kí ni túmọ̀ àrùn ọ̀ràn yẹn èyí tó máa ń kí ní ọkọ̀ ojú omi. látọ̀ pé ìyàtọ̀ wà láàrin wọn ìyàtọ̀ wà láàrin wọn nítorí pé àwọn nǹkan ọ̀gbọ́n yóò kù kẹ́sùn bí kẹ́kẹ́kẹ́kẹ́ kí ìràkúnmí bẹ́ẹ̀ lè kọ̀ǹtúrò omi tó ń kọ̀ọ̀tún ọkọ̀ tó ṣe. bíbí machine ní gbogbo ìgbà ọ̀nà ìgbà náà bá ṣe yí àti ìdíkú ọ̀nà lọ kí ẹ̀ náà lọ́ọ̀nà yìí kí ẹ̀ náà mọ́tò kí ẹ̀ títí ọ̀bá àdá jù bẹ́ẹ̀ lọ títí ọ̀bá àdá jù bẹ́ẹ̀ lọ èyí ti dandan pé wọ́n la títí títà rẹ̀ kọ́ kíbla ìgbà ní ìpàkọ́ lọ́kọ̀ sí kíbla ìgbà ní ẹ̀gbẹ́ lọ́kọ̀ sí kíbla ìgbà tó ti lérò pọ̀ ọkọ̀ títà rẹ̀ kíbla gan bóyá wàá tún bẹ̀kẹ̀ kòtò kòtò lè kẹ́ta kíbla. so yàtọ̀ sí pé àwọn kò sí bó ti lè dáa tó fẹ́ tó túmọ̀ sí pé ọkọ̀ fi sáà kìlọ̀ lẹ́yìn ọlọ́wọ́ tí ọ̀nà wa mọ́tò ọ̀wá tí o káfílà gan-an tó bá pọ̀ kí ọ̀nà wa mọ́tò àwọn ọkọ̀ gbọ́dọ̀ àfẹ́rẹ́fẹ́rẹ́ jà náfílà fẹ́ kí gbogbo tó bá kọjú sí kòkòrò ọtú akọ àrùn àtúkọ àrùn ọjọ́ trip to a straight line nígbà tó ti gẹ́sìpọ̀ nàìjíríà so keeping to that straight line yóò mú báyà yóò mú sọ sọ fún wa sọ fún wa pé wẹ̀gẹ́ o wọ wẹ̀gẹ́ bàbá tó kí o yẹ o. tó bá jẹ pé pásíńjà ni pásíńjà ni ẹ̀yin ọ̀wá mọ́tò dírẹ́bà kan ní kírun ẹ̀yin sì ń kírun yín lọ. dírẹ́bà sọ ti ẹgbẹ́ pé kí ni lọ náà rí? tó fẹ́ pé yàtọ̀ sí bẹ́ẹ̀ ni lórí pàṣípà. ẹtú gbogbo dáhùn tí ọmọ ọ nítorí ẹ Ọlọ́run ti ẹgbà ilé ẹjọ́ bó ti jẹ ìbàálù kò rí bẹ́ẹ̀ ìjọ máa lọ lọ náà nù ó sì fi ẹnu bàálù pé ààrẹ sàn ti gbà ọlọ́run fún láti dojú kọ rẹ àyíká máa bẹ láti ọdún tí ìmájá ti dọ̀ wà èyí wà mí kọ́lá náà ṣé wá ìṣẹ́ nígbà táwọn ọmọ ọkọ lọ tuntun wa so ó ti mọ fi hàn ó lè jẹ́ pé bẹ́ẹ̀ kò complete one hour direction ti bla náà ló sì wà náà tí màá ló wá sọ yé wọ́n lọ fún pé direction ti bla ti wà báyìí so ilé yìí káyọ̀ lọ́kọ̀ bí omi ọgbẹ́ mẹ́lẹ́mẹ́sì ọbẹ̀ ọbẹ̀ nàìjíríà ọbẹ̀ lọ sí cambodia iye ọjọ́ nílò ló ń ṣe lójú omi lọ́lẹ̀ ṣe two lórí omi tí àwa ní kírun. عنده دعم الدنيا ما فقال حتى يدون بصور الدنيا إنه قدوم ẹsùn tó kọjú ojú náà bá lọ bẹ̀rẹ̀ bíi mọ́tò ibi ayé àtìkù àti àtìbí nígbà tí ìrántí tó jì burúkú ń jà. ọkọ̀ tó omi ńláńlá o nàbí ẹjọ́ ọkọ̀ tó omi kátẹ́kọ̀ọ́ sí o. ẹ̀rọ kótó náà bá ń lọ ìlọ náà. eléyìí kò lè kí wọn bẹ̀ kí ẹgbẹ́ gbà tí wọ́n ti ń kọ́ tí wọ́n ti ń fẹ́ rí nígbà tó ń kó omi lọ́wọ́ tó ti fẹ́ máa lọ nígbà tó bá ti mọ́nà tó ń bẹ̀ kò lè fún un bẹ̀. torí ẹ̀ wá kọ títí àkébìlà ọ̀nà yẹn ní kọ́ kọ títí àkébìlà ọ̀nà yẹn ti ní kó béèrè tó bá wà ní tó ṣe kí wò sí màá sí là wà á béèrè lọ́dọ̀ àwọn tó wà ní ẹ̀jọ̀ ń bọ̀ là àkébìlà ẹni kọ́ tàn máa forí yọ ọ̀nà forí géèjì ẹgbẹ́ ọ̀nà ọ̀sẹ̀ láti bò wà ẹni kó béèrè wà á béèrè eléyìí ó kàn láǹfààní àti máa bomi ìbò là kébìlà wà. Ẹ̀kẹ́ bẹ́ẹ̀rù àwọn asọ́kí ni Allahu Akbar. Ìwáyà yìí, òun náà ni Imam Abu Hanifa, ṣé máa wọ́n àwọn lò láti fi sọ pé kìí ṣe ọ̀ràn yẹn, òun ni ká sọ pé Allahu Akbar. Ẹ̀kẹ́ àwọn tí wọ́n rẹ̀ sí kókó bí ọlọ́run bá dá. Bí ọlọ́run bá dá, ìyẹn tí wọ́n bá sọ pé Allahu Akbar tó الله أعظم الله كبير ó tún dá ibi gbogbo ẹ̀ ibi ọlọ́run ọba dá ni ọlọ́hu àjẹl kó náà dá lórí ọkọ̀ bẹ̀rẹ̀ ní ọlọ́hu àjẹl ọlọ́hu àbọ̀ nítorí pé gbọ́dọ̀ tó wà lẹ́sẹ̀ kẹ́tẹ́rì àwọn túmọ̀ rẹ̀ ti kí ibi tóbi kọ́jẹ́ fún àwọn ìlú títí àwọn gbólóhùn kan wà bíi mẹ́tẹ́ máa ń wo ìtumọ̀ gbólóhùn ìtumọ̀ gbólóhùn làwọn máa ń wò kí tètè gbólóhùn kan wà lẹ́nu pé dáhùn kọ́há ló kú ọ̀jẹ́ ọ̀jẹ́ pír kò tó ọlọ́run bá tóbi pẹ̀lú títí tẹ̀ bí pẹ̀lú ọ̀wọ́ọ̀bù àìsàn wọn ò sì tún tàbí tó sọ fún ọ̀wọ́ọ̀bù àìsàn tẹ̀lé pé tó wá tó wá tó kẹ̀kẹ́ pé wọn ọlọ́run àìsàn ọlọ́run kẹ̀mí الله أكبر كبيرا بكى الوقت الله الأكبر شو لكن الفكرة أنا بقول عليهم الله أكبر نعم تعبد الإمام مالك الإمام أحمد الإمام الشافعي من رواية الإمام الشافعي من رواية قل أبي الله أكبر قل أبي الله الأكبر وصحيح ولكن a ah, kò sí ètò tó lè tó lè kí wọn lálàáfíà àbí Allahu akbar nìkan gbèsè Allahu akbar gbèsè Allahu akbar kẹbíirọ gbèsè Allahu kẹbíir abẹlẹ Allahu akbar ìdí ni pé wọn nù riwaya àti rìfà àìsàn rọfẹ èyí tá a máa mẹ́nubà wọn mẹ́nubà díẹ̀ nínú rẹ̀ lẹ́yìn àdìsẹ eléyìí nínú riwaya àti Imam tó wá lọ́dọ̀ Imam Ibn Majah mọ́nà bisimilá àdìsẹ́là wọ́n sọ fún bẹ́ẹ̀ ike ńgbà tó bá dúró nínú ọrùn rẹ sọ̀kólù Allahu Akbar sọ̀kí Allahu Akbar ìjọba fún un. ẹ sì mà wípé àlùmùtìmálù àlùmùtìmálù yóò tìmálù àlẹ́ lùmùbáyé. wọ́n lọ sọ wá. lẹ́yìn tó lè túmọ̀ síbẹ̀ ó lè túmọ̀ síbẹ̀ ó lè túmọ̀ síbẹ̀ tí èso sàlàyé ké láti wá ìwọ́ládò èso sàlàyé ké láti síwájú àti tí èso sàlàyé ké náà máa dájọ́ lórí èso sàlàyé ké torí ẹnu ìwáyà mi ti àdéhùn àbíkọ́ ọ̀nà ọ̀nà ìṣòwò àìsàn sọ pé mẹsìlá kò sọ láti pọ̀ وتحريمها التكبير وتحريمها التكبير عادة تحريمها عن ابن الله أكبر مثل رواية رفاعي عادة وقول تابع سيرينين على صلاة ike kẹfẹ kakafara kẹfẹ kakafara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni wọ́n bá lérò Allahu akbar Allahu akbar ni wọ́n bá lérò láti sọ ọ̀gá máa pè Allahu akbar káà káà lọ́wọ́ alẹ́ yẹn ike kẹ́ẹ̀ káà bẹ́ẹ̀ la máa pè náà káà yàrá oko lẹ́yìn wọn fẹ́ sọ di aráàlú kẹ́ẹ̀ kí ni kẹ́ẹ̀ akbar. الله أكبر إذا الله حقه حقه فرقه تطلقه تطلق مين الله أكبر إذا تزال السنة يجي قبله لكن أكبر إذا أكبر àwọn gbọ́ ní ìsìnkú ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ẹ̀sùbà ẹ̀sùbà bá àwọn òṣèré jọ lọ ẹ̀jẹ̀ ìjọ máa ń tọ́ sí. àwọn àtúrà tó máa ń sọ bẹ́ẹ̀ yẹn àwọn àtúrà àwọn ará tọ́kì àwọn ló máa sọ bẹ́ẹ̀ tó bá dá sí wọn wọn ọmọ káàpù pè àwọn tó máa ń sakọ sáà lọ bá pè àwọn akọ yìí káàpù pè olóòdò bí ọmọ nǹkan pè títí sọ pé lọ́ọ́ pẹ̀lú tó máa pè. Allahu akbar Allahu akbar akbar báwo. Àwọn atúbáyé pé ẹ̀yìn máa pè láwọn wọn ti wà kí ni wọ́n ṣe rí lọ́fà àbẹ̀lọ́kọ́ máa ti nǹkan kan bẹ̀. Bí ẹ ti wọ́n máa takú ọmọ dára dúró ìmáàmù mi àwọn àwọn àtúbà bí kí ìrọ̀rọ̀ الله أكبر الله أكبر أكبر الله أكبر الله أكبر الله أكبر كويلة الله أكبر هذا lórí kò sí bí ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ti àwọn ní ìdúró alọ ọkọ alọ àti forísókè wa èyí ọ̀sẹ̀ níbi kan lọ ní kí ó o tún máa kó àgbè torí kó tó délé kí ó kírun fún ọba kó lè kí ó nu kírun àti àtibá àtibá báwo. eléyìí ọlọ́hu àtibọ̀. tọ́ ìgbà tí àdókòsọ́lá àtàwọn fẹ́kẹ́ bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ kí ọlọ́run ọba tóbi. fẹ́kẹ́ bẹ́ẹ̀ tẹ̀ kí ọ̀ kí tóbi ní kàá pàá tóbi àwọn túmọ̀ rẹ̀ ti ké tóbi àti sọ nípa ti tóbi rẹ̀ ké tóbi àwọn ló sọ̀rọ̀. Màá ní tí bá sọ pé ké tóbi ó túmọ̀ sí pé kò tóbi tẹ́lẹ̀ nìkan lọ́mọ ọkọ rẹ̀ tiẹ̀. Mo rò pé yé wa ọlọ́run ọba wa tóbi ju gbogbo tó tóbi lọ. Ọgbàǹgbà ju gbogbo tó gbàǹgbà lọ. Ìjẹ́ tóbi yẹ òfin kó tún lékún sí i táyọ̀ kó fi wà. Ṣé kẹ̀ sí ẹ̀ ń bẹ́rẹ̀? ìyẹn rú rẹ̀ òun ní nǹkan tí ò tí ní tẹ́lẹ̀ tó di bẹ́ẹ̀. àìkò sì sí ọ̀gbà kankan kúrò nínú tó ti ní tọ́ba nípẹ́ nítorí pé òun ọ̀lọ́gbà ní yorùbá lọ́sùlá olùlọ́gbà tó rọrùn ní gbogbo ọ̀rọ̀ kò kí n kẹ́kẹ́ bùkátà ẹni tẹ̀ ìwọ́n gbogbo ẹni tẹ̀ ló rẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ kò láàrin torí ẹ̀ bàtà bẹ́ẹ̀ pé tóbi ìtumọ̀ rẹ̀ rẹ̀ ó ti tóbi fún ara rẹ̀ tẹ́lẹ̀ àmọ́ tó gbé tóbi torí ẹ̀ má ti kó wá tọ́kọ́lọ́ rẹ̀ èrò pé wọ́n yẹ èèyàn ló ń sìn èèyàn ìní àmọ́ gbéraga ẹgbọ́n yorùbá yẹn ló fi gbéraga ìgbéraga ó túmọ̀ sí pé kò gbọ́ká ọ̀gá oníṣẹ́kíni lè gbéra rẹ̀ ga ọ̀rẹ́sẹ̀ ẹni tí ń gbéra rẹ̀ ga kò bá jẹ́ pàṣẹ kò ní ọ̀fẹ́ síra rẹ̀ la kò bá ti jẹ́ pé yóò dáfẹ́ ṣe pé mo ga tẹ̀ ìdílé wa máa kọ́ pẹ̀lú ọjọ́ ọ̀gá ọ̀gá ètò adẹ́kùn bẹ̀rẹ̀ kọ́ mọ̀ fún ọ̀gá máa ti tó ń kúrú. so ìgbọ́n wọn bá ti wá òun ti kà fún ara rẹ̀ kò sí lè jẹ́ ilé ìtúsí jẹ́ mẹ́ta bẹ́ẹ̀ á máa túmọ̀ rẹ̀ sí pé bí ọlọ́run ọba dáa ثم اقرأ ما تيسر معك من القرآن أين تبيرون بعد الله أكبر ترجمة مرسلة يسمع بلان أو مرسلة يسمع بلان بوسي مرسلة فلانة مرسلة يسمع إذا دعاء الاستفتاح مرسلة يسمع الاستعادة ونلبس ما نلبس síwájú ká tó bẹ̀rẹ̀ sí ní kéwú ó túmọ̀ sí gbogbo tó wà láàrin yẹn wọ́n ti kọ́ kò sí nínú kíni nínú ara ìyá rẹ̀ ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ náà kíni kíni tó tó náà lè sọ̀rọ̀ à. wọ́n ní tó ń mọ̀kọ́rọ̀ máa tẹ̀yẹ́ sara máa kẹ́lẹ́ nínú kùrọ̀án lẹ́yìn náà kí n tó bá rọrùn sí ń bẹ pẹ̀lú rẹ nínú àkùrọ̀án nítorí rọrùn kan ki ń bẹ pẹ̀lú rẹ yẹn ti tọ́ ọ ń bẹ pẹ̀lú rẹ̀ ẹ̀mẹ́ ó túnbọ̀ tó ní máa gbá alukur'an lọ́wọ́ fún makara máa tẹ sára máa tẹ̀lé alukur'an lẹ́yìn náà ti ń tọ́wọ́ àrọ̀ ti ń bẹ pẹ̀lú rẹ̀ nínú alukur'an. ibi abu hanifa lò láti sọ pé láti ṣe bukirọ́ àtúntà ṣe hàtí lè àyìn ní ha. kíkà kíkà sí àgbàdàn ìfọ̀ràn torí pé wọ́n ní tó ń makara. ما تيسر معك من القرآن إذا أنت فقره ما تيسر من القرآن حلو مين فقره ما تيسر منه تنتوليه وبعد لا في فورقو فورقين الخليجة فورقو يترى لونه ilé ìtumọ̀ sí pé èyí tó bá rọ̀ ọlọ́run náà kọ́ àdìpọ̀ ké ṣùgbọ́n àwọn شتركين رواية من النبي صلى الله عليه وسلم مصفون مصفون يكي يكي فاتي عني اوكي مصفون كي فاتي عني اوكي شتركين رواية ثم اقرأ بأم الكتاب وبما شاء الله كينا في سورة الفاتحة كينا وواتي شتركون الله إن شاء الله الله ليلى من رواية ابن حبان ثم بمشيخ ممكن تبعت الوقت ليلى وثم في اقرأ ما تيسر معك من القرآن هي لك بعد الفاتحة هي الفاتحة إذا كنت أن تبقى في سوا وأن يرمى في صيفي فاتحة ليلى كنت تبع الأورور أقول أن الأورور صيفي يس فاتحة كان لما تيسر من القرآن ipò lọ́rọ̀ ọ̀dùnú náà kọ̀ hàn mùsùlùmí wo ni ọmọ bá ti àti kódà bó ti fi aliamudu ní òkè bẹ́ẹ̀ fúra bẹ́ẹ̀ ọmọ mọ́mọ́ mọ́ bàbá bàbá yẹn aliamudu lè náì lọ́ọ̀fì lára ní iná níbẹ̀ kọ́ ni tó bó tilẹ̀ jẹ́ pé hmm? èèyàn padà tó máa tún wọn ṣe ní pé báyìí àti àmọ́ ẹgbẹ́ jẹ́nuwálì mùsùlùmí máa ma kiri wọn máa ma bá ti àti. lẹ́yìn náà sàǹtó wà rọ̀ ọlọ́run náà kọ́ ó túmọ̀ sí pé má jẹ́ ọ̀kan nínú àwọn tí ó máa la wàhálà bọ̀rọ̀ àwọn lọ́rùn nítorí ọ̀há ọ̀ máa ti ọ̀kan kékeré kúkì lásán máa kọ́ra rẹ jẹ. الله لا إله إلا هو الحي القيوم الحي القيوم وأكد له بيروني لا تأخذه سنة ولا نوم kí gbogbo eléyìí ń gbọ́dọ̀ ra ọ ẹlòmíràn àgbà ọjọ́ ra ọ̀nà ẹgbẹ́ ìwọ àwọn ẹni kan lẹ́nu gbogbo bàbá àrà mẹ́ta ló máa gbé lónìí ẹ̀ ọ̀pọ̀ mọ́ àgbà mi. ẹ̀dá kíkà ní àbọ̀ òṣèlú nígbà ọ̀la ti há láti ilẹ̀ kúlọ̀ ọlọ́run ọmọ máa ti ọlọ́run gbà lọ́rẹ́ ìgbọ́rọ̀ ọ̀dọ́kọ̀ la wàhálà bọ̀rọ̀ ẹ̀ lọ́rùn. ẹ ti kí torí pé lóde kó lè bọ kẹsíkì lórí ohun tó ti bọ ọkọ kàjí àwọn ọmọ ìbá ti tẹ́lẹ̀ tó máa ti dákàrà ó ti sí kan ó ti sí kan papọ̀ ó padà. lẹ́yìn ó túmọ̀ sí pé nítorí àrò ọlọ́run kò pé kò tó ti rọ ọlọ́run yẹn tó ó túmọ̀ sí pé ètò ọmọ ká dáadáa ètò ọmọ dáadáa ó ti há lóòótọ́ rẹ̀ kó máa ti àìmọye ìtẹ̀lẹ̀ yẹn ká tó rí ṣùgbọ́n lè má tó bá tó pé lọ́ọ̀dẹ́ mi lé lórí ọ kò túmọ̀ tó bá ti bá jà tán lè lè lè máa rọ owó lóhùn ní kíákíá yọ òun kàtó bá rọ lọ́rọ̀ àná ọ̀sán ọ̀sẹ̀ ilé tó ti ṣàtó oṣù mẹ́ta pọ̀ ọjà ọ̀sán á lu àkùránì kùmà gbogbo ọ̀tún ráwọn ẹ̀mọ̀kẹ́lẹ̀ yóò rí bá máa ṣàyẹ̀ sọ̀rọ̀ máa ká ìlànà كل رواية النبي صلى الله عليه وسلم ماني يو باتين كتا كلورة يو باتين كتا كلورة لما قرأ ماني إن كان معك قرآن أقرأ قرآن فكما القرآن وإلا أحمد الله وكبره وهلله الله فكما القرآن يمتلك بإخلاص في قالوا لي أنا القرآن هذيك قومة الله أكبر الحمد لله لا إله إلا الله غير سواء الرواية أبي داود كان يتسلى يقول يتناوي هنا سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أنا بني قوم أقول لك تبعت لي وتشوف بعد كان تبعت لي وتشوف ó ti dípò fati àti súra ẹni tí ọ̀ma ti ó ké títí tí ó fi kọ́ ọmọmarika àti fati àtàn àti kí ìkàmì náà yẹn fati à ẹni tí káfí fati à ń kọ́ ọ̀ràn yẹn nínú ọ̀run ṣé tọ́wá wá lẹ́yìn fati àkọ́ràn yẹn lónà èso ọ̀ràn yẹn ọkàn wá nínú àdìsí ni ọmọmarika máa ṣá ọlọ tó ń máa ṣá ọlọ eléyìí yẹn lọ súra ṣùgbọ́n yóò di ọ̀ràn yẹn fẹ́ni tó ọmọ bá ti àgbẹ̀ ṣùgbọ́n kó lówó ọmọ àwọn asọ́lọ́mọ àti ó tó ọ̀ràn yẹn fún nítorí pé àlùmọ̀ẹ́sọ́rọ̀ láàyè kókó ìlmàṣọ́ ìdá àmà ké káàbọ̀dọ̀ pátì nítorí ìdá àmà ké pàtó ẹbí kó lọ́wọ́ ọ̀rọ̀ ọmọ àti ọmọ pátì àti káàbí kọ́ dákẹ́ lórí ìrìn òní dákẹ́ kó lọ́wọ́ ọmọ ثم اركع لين ركوع ليش ما لا ركوع طا أريد مكاني إن أريد أنا يعني إن أنا يعني حتى تطمئن راكعا ركوع تتوقع ركوع بالي ركوع ọkàn balẹ̀ káàrọ̀ balẹ̀ nǹkan òun náà kọ́ ọ̀ràn àyà ni nínú àwọn ọ̀ràn àyà rẹ̀. ìrìnkà ti rò kúta lókè ló ti gbórí sókè lẹ́sẹ̀ rẹ̀ nígbà tí nǹkan jọ bẹ́ẹ̀. wọ́n farabalẹ̀ bí farabalẹ̀ náà kọ́ àyà ni nínú òun kó farabalẹ̀ rò kó. ìrẹ́ tí wọ́n máa bínú ìgbé ìmáàmù yẹn ó ti pẹ́ jù ó ti pẹ́ jù báwo ṣé tó máa ń wo bọ́ọ̀lù ká máa pẹ́ jù mẹ́ẹ̀ wọ́n ká bọ́ọ̀lù kan forty five minutes plus forty five minutes àwọn mélòó nù wọ́n bá kan àbọ̀ tó wọ́n gba tí wọ́n bá tún ní wọn jẹra wọn ni wọ́n jẹra wọn kò sì jẹun tó sì wìn wọ́n ti lọ bí extra time láti fifty minutes ẹ̀sùn fi fún one and a half hour two hours wọ́n tún ní wọ́n dẹ́ra wọn wọ́n tún gba pẹ́náltì kọ́kọ́ sí mi sẹ́jú márùn náà gbogbo inú rẹ̀ ọmọ dùn ẹ bá gòkì àgbà àkọ́dà wọ́n ti ṣe kì í. wọ́n wá rúkú lóorun wọ́n bọ́ kẹjẹ́ ó kẹjá gbogbo rúkú rúkú wo ni ó ti sẹ́jú kankan. ìdí ẹ̀rọ ti sọ ọ̀bí ẹ̀wọ́ àbáyé tó lóun kírun lẹ́yìn ẹnìkan tókìrún ju ọ̀tà mẹ́rin tó ń bá ẹ̀sìn náà ṣe ọ̀rọ̀ àbdùlàdé torí bá a máa rí tẹ̀sí ìlẹ́wàá ti nínú rúkú tó bá fẹ́ ṣe subhana rabbiyal azim subhana rabbiyal azim subhana rabbiyal azim subhana rabbiyal azim wá kú rẹ ní mẹ́wàá sẹ́kọ̀n mélòó ni. ó yá ló yá ló ti fọ́ ti sẹ́kọ̀n. mo wá ní olú orúkú yẹn ti pẹ́ jù tó lọ́la mi ní kí ọ̀rọ̀ ká. ó tẹ́rẹ̀ ó tẹ́rẹ̀ ó wà ní two hours three hours lórí fáwọn bọ́ọ̀lù. ọlọ́gbọ́n tó àfihàn rẹ̀ nù gbèsè ayé ọ̀pọ̀ nígbà tó sàǹfààní lọ. ọlọ́run bọ́ dà kọ́ àkóso wa sí. ẹ̀sìn táwọn tí fún wa ọ̀pọ̀ di tí ha múlù dáadáa tí ó fi fún ọlọ́lá sí i. ẹ̀sìn màkì tẹ́lẹ̀ náà ìyẹn nílò ní ma wá ní kíláàsì tó wọn àwọn ọmọ nígbà tí ha rẹ̀ kọ́ farabalẹ̀ ọ̀ràn yẹn ni ilé ìyàpọ̀ sí àbọ̀yé Imam Abu Hanifa Abu Hanifa ní kejì dandan ní ká farabalẹ̀ sunna ni ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni tètè ní tó bá ti tó bá ti bẹ̀rẹ̀ ta ìbẹ̀rẹ̀ lóṣù tó ti di fóbi láti forí kalẹ̀ <laughs> bí ìgbà tá a ti ń jẹ àgbàdo ẹgbẹ́ máa lò rẹ̀ tí ó forí sókè láti rò kú kò ní dúró lọ́kùnrin wa torí bá a tọ̀ mọ́táì àwọn bàbá bàbá ti tẹ́lẹ̀ fún ọlọ fún ọlọ fáyọ̀ lọ àwọn màmá màmá ọdọ ọdọ fún ọlọ bẹ́ẹ̀ kùsù báyìí ṣẹfà jẹnẹrétà yìí wọn sábà gbọ́ nípa ìtàn dáadáa wọn sọ ọmọ láti kò fún náà ní pọ̀lọpọ̀ ìṣesí wọn fi jẹ́ pé ọta kò fi ẹ̀sìn Islam kìkì bọ̀sẹ̀ ilé náà pọ̀ sí àwọn ọmọ ẹni ọmọ kékeré wọn lọ́sẹ̀ ọmọ owó ọmọ tó rí wọn lórí àwọn ọmọ tó ti mọ̀ sí wọn lọ báyìí ẹ máa pọ̀ sí àwọn ọmọ ẹ̀yà ọmọ ẹni tí tó wọn sọ̀rọ̀ àti ọ̀rọ̀ bíi ṣùgbọ́n máa ní kí wọ́n mọ̀ ọ̀gbọ́n orí káàkiri rẹ̀ bí wọ́n ti kí wọ́n náà ti kì í nígbà tó bá kì í tó bá jẹ́ bàbá tó dá bá ọmọ rẹ̀ rẹ̀ pé ẹ̀ ẹ̀rọ tí wọ́n sílẹ̀ kan kí ló kì í náà bàbá kọ́dà ẹ̀ mọ̀ ọ́n ti àwọn ẹni tó ti parí ẹ̀ tó ti rà yóò kéré dáadáa kó ló fẹ́ kí n máa ti ó ti ṣe kó àrọ̀ fún wa ọ̀fẹ́ ẹ wá gbẹ̀mí èdè ẹ̀jẹ̀ ló ti kọ́ ọ́n mọ́ ẹ̀kọ́jú tí ọlá ti wá mọ́ṣáláṣí àti bá ìṣẹ́kù mọ́ṣáláṣí fa. lórí ti ẹgbẹ́ ìdá ẹ̀sìn Islam ó mú káàkiri àkàkọ́ yìí kó farabalẹ̀ ní òkú ẹ̀ ìwé ti sáré wà ọgbà ọkùnrin àní ẹgbẹ́ ti máa farabalẹ̀ ní ní nídọ̀balẹ̀. tó farabalẹ̀ dáadáa ni tó ń àgbàlagbé àbí ẹni tó fẹ́ nà lẹ́gbà. nígbà wọn bá dọ̀balẹ̀ tó bá ń jẹ́ pé kúnlẹ̀ náà ni tó bá rẹ̀ ni wọ́n gé yẹn ọwọ́ àtẹ ọlọ àwọn ọmọ tó máa ti tẹ̀ tọ́tẹ̀ ọ̀tẹ̀ ńlọ́pọ̀ làárẹ̀ mi olúwa gbogbo àgbáńlá yẹn wọ́n á ti lè kóso pé ah, ọ̀yọ́ kan fáyà bí báyìí àwọn òbílẹ̀ àwọn òbílẹ̀ wàá farabalẹ̀ dáadáa ní òkú yẹn ṣé báwọn sáábì ní ẹnìyàn ni wọ́n ń kú ibi tí wọ́n náà ń kú ìgbàgbé lórí ìrùn làwọn àdájọ́ tó máa ń náà lẹ́yìn òkú àwọn sáábì tó máa ń gbé lẹ́yìn wọn ti gbàgbé pàṣẹ ọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ni ó jókòó láàrin orí sára méjèèjì àwọn sára ah, méjèèjì bíbà sára méjèèjì gbà tó ti bá dé. ṣẹlẹ̀ là wọn kírun àwọn tẹ́ ń kírun tẹ́ ń tẹ́ tẹlifíṣàn lẹ̀ ó ń kírun lọ́wọ́ ti fojú kan wò pé ẹ wà pé àwọn èèyàn lè lásẹ̀ wọ́n wọ́n gbà fẹ́ kókò kan pa ẹyẹ lẹ́ẹ̀dógún lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀dógún ni láyé sí méjì báwọ̀ wọ́n fẹ́ sọ ẹyẹ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ẹ̀kan náà pé òun fẹ́ gbọ́ lítẹ̀ òun ò sì fẹ́ pa ọ́ tí wọ́n ti fi lítẹ̀ bí tí mo bá a lọ lọ́mọ wò pé ẹ pọ́ńpla kàbí kan ló lò àwọn òbí yóò lè kọkà sí ọ̀rọ̀ kò ní lè kọkà sí ọ̀rọ̀ torí ẹ̀ báwo ló ti jẹ́ni tó kọkà sí ọ̀rọ̀ lódodo wọ́n farabalẹ̀ gbogbo rọ́bì tí wọ́n tẹ̀sílẹ̀ ayé wọ́n gbé kúrò lára rẹ̀ wàá dènà sí ara ara sábà bí mi nínú ẹ̀kọ́ tá a kó sáájú inú kíláàsì wọn lọ́dẹ pé wọ́n wọ́n kọ́ ní tiẹ̀ wọ́n dírẹ́sì wọ́n dírẹ́sì wọ́n dírẹ́sì torí tó bá ti délẹ̀ ní táwọn akókò sílé lórí nínú òun. gbọ́dọ̀ wá ló bá wọn yẹn rí àwọn tó bá wọn ti tẹ́ iná bá wọn bá fẹ́ kọ́ ní kíláàsì àdúgbò wa. lẹ́nu kejì ọmọ rò nínú ní rúkú rẹ̀ mọ́tàdú tọmọrùkà ẹ̀ta tẹ̀tẹ̀dínlá kọ́ ìmá lẹ́yìn náà tún náà rò nínú àrùn yẹn kọ́ ọ̀ràn yẹn ló náà jẹ́ nínú ọ̀ràn yẹn irun ọ̀ràn dára kọ́ wó ọ̀pọ̀ láti sọ̀rọ̀ àtò gbogbo sọ́nà bí kò bá filẹ̀ rẹ̀ bàjẹ́ kọ́ ọ̀nà láti rúkú wọ́n ní kọ́ láti rúkú títí tó fi dúró dọ́gba eléyẹn. ìní sàábí ń sọ fún wa nígbà nàbí máa ń dúró ń bẹ̀ síbi kó àtọ̀ ẹ̀kú wọn ti gbà gbé ìgbà tó ń làjú àná tó bìnrin máa ọ̀sọ̀ bá láti gbà gbé tó ń làjú. وكما ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات وملء الأرض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد حق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد من شده إليهم أنه دار من ثم أدرى سنية وأدرو أدرو بقى أوكي أدرو تسمى صلاة أدرو بقى ثم اسجد حتى تطمئن ساجدا بين تفوري كالك تفوري كالك لوري فوري كالك ara rẹ̀ ó fi ká ẹ̀ lórí ìforí kan. sọ ẹ ti máa ń pé ìgbà tó súnmọ́ náà ọba jù ẹni ìgbà tó ṣe kí ni tó forí kan rẹ̀ káàdà káàdà káàdà lórí ìforí kan rẹ̀ má kàn jù. ọ̀yà fi àwọn èèyàn sẹ́ ń pẹ́ pẹ́ kí tó bá pẹ́ nírò kú o àbọ̀ pẹ́ níforí kan rẹ̀ àmúhun lè tẹ́ nímú rẹ̀ ẹ̀jẹ̀ ó lè tẹ́ nímú rẹ̀ tí wọ́n bá ti mọ́ra rẹ̀ bẹ́ẹ̀ àwọn olùmọ́ni kò sí tó burú tó bá tẹ̀lé pé ìmáàmù ọba ti ń fi hàn tí wọ́n bá ti rọ̀pò ètò tó ti ti máa gbé ìmáàmù yẹn kó ní máa pẹ́ sí kò ní kò ní bá rọ̀pò nígbà tó rọ̀pò yẹn nítorí tó bá bá rọ̀pò nígbà tó rọ̀pò pọ̀ tó kó gbórí sókè kó tó lékè ni kó tó gbórí sókè kó lọ́wọ́ bá àtórí rẹ̀ ti tètè ni ìtẹ̀tẹ̀tẹ̀tẹ̀ ìmáàmù yẹn ti sọ láti sùúrù díẹ̀ ìmáàmù tó wà náà fẹ́ kí ìgbà tí ó ti gbé lórí èdè ìgbò ní tó gbà sí àwọn òṣèlú sẹ́nu jẹ bẹ́ẹ̀ náà nítorí kàlẹ́ kò sí ìṣòkòrò mẹ́. eléyàn jẹ́ bẹ́ẹ̀ nítorí àárẹ̀ ti ń bẹ pẹ̀lú eléyàn àmọ́ yàtọ̀ sí wọ́n kàn wò pé ìmáàmù yẹn ní wọn pẹ́ rò fún wọn ní wọn pẹ́ forí kalẹ̀ kò sì sí tí ó ti wọ́n àmọ́ torí agídí burúkú wọn á gbé eh, ọkọọkọ arúgbó náà lọ sí ìdè kan sí lọgbà sọfọ wa pẹ sáà wà lọgbà láì lẹkọọ yẹn òkú sọkọ ọmọ ti bẹ́ẹ̀ náà torí ìnáwó àti ìrìnlẹ̀ bíi máa ń lè tẹ́ mọ́ bẹ́ẹ̀ ìlà fi lè má mú síwájú kálí bá àwọn ọ̀rọ̀ kọ́sẹ̀ rẹ̀ ilé ìjẹbi tá a dúró sí ni lónìí ìbáyìí àti dúró níbi ìforíkalẹ̀ gẹ́gẹ́ bí ìforíkalẹ̀ ti jẹ́ orígun kan nínú àwọn orígun ẹ̀rọ ọlọ́run bá náà ń bẹ̀ ìmọ̀ àwọn orúkọ rẹ̀ tó dára àti àwọn ìròyìn rẹ̀ tó ga kó fún wa ní àpẹẹrẹ tó péye nínú ẹ̀sìn wa wọ́n ràn wá lọ́wọ́ lórí àdúrà fi dá gbọ́ ètò wa kó sì ń dá gbọ́ ní àwíjàre fún wa kọ́dà fún un ẹ má ṣe ní ìbálẹ́jọ́ fẹ́ni tó wù àtẹni tó gbọ́ ó fi máa kó lọ́ fún un أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا

máa ń bẹ lọ́wọ́. سمع الله حمدا نبي ربنا ولك الحمد لما وعدتنا نسيو لا فلا فاتحة نجرو فتكي فاتحة فارعون إنه من كفر الركوع يستعد فاتحة نجرو فاتحة في الركوع

wọn á sọ ṣé ọ̀pá ló ní ẹ̀jẹ̀ ọ̀pá rẹ̀ ọ̀pá jùlọ àwọn ẹni tí wọ́n ń ṣe náà kì í sọ̀rọ̀ lọ́ta ìdí tí wọ́n ń sọ nílùú ọ̀rẹ́ sọ olójú kọ́ mọ́ta ìyàtọ̀ láàrin títí ìgbà tó ṣe wọ́n rọrùn tó pọ̀ ká kọ́ yẹ ìdílé àwẹ̀ wọ ṣáàtì wọ sí gbogbo yẹn wọn máa wọ ṣáàtì wọ bọ̀ káàkà ìṣẹ̀lẹ̀ ẹ̀dẹ̀ òṣèlẹ̀ pẹ̀lú náà kókó wọ ṣáàtì wọ ṣáàtì wọ ṣáàtì wọ́n ní ìṣẹ̀lẹ̀ ẹ̀dọ̀ náà ilé bọ́dọ̀ ní bíbí bíbí ìyàtọ̀ láti lọ sí bíbí and then the Lord also speaks to us to a shadow to see what it means. So the morning is train at the end. Inshallah, everyone will live. الله أكبر الله أكبر أقوى nítorí àwọn èèyàn ọ̀nà ń kírun bí ìgbésẹ̀ ìyàn ẹ́ ṣe àwọn ọtí bìrẹ̀.

àmọ́ ti kò kí rẹ̀ pẹ̀lú ìrìnàjò kan níyà àwọn ọ̀sẹ̀ rẹ̀ lẹ́bi ẹ̀jẹ̀ rẹ̀ ti dà níyà tó sọ pé lọ́la ti ká sí lójú àkùrá rẹ̀ lọ ẹ̀rọ ọ̀sẹ̀ rẹ̀ yẹn lọ́la tó máa ká ogun ẹ̀rọ ọ̀sẹ̀ rẹ̀ yẹn nítorí kò sí lójú àkùrá nípò pé lójú àkùrá rẹ̀ lẹ́yìn àyẹ̀wò ti dà níyà. Tuwa na ba kí ọ̀la ìmáàmù, ó gbọ́dọ̀ wá sí ìtẹ̀síwájú sí ìmáàmù kára tó wà láti kára rẹ̀ wá sí.

Ahora, ahora yàn ó lé kí àwọn gbèsè ti pé yàn pé èèyàn èèyàn ṣe ṣẹ̀gbé o bí gbèsè ti yàn kọ́ fọwọ́ sí ìwé tí ìrọ̀ máa ta rẹ̀ wàá fi sí ìwé tí rẹ̀ báyìí wàá fi sí ẹran ẹran tí máa ń bo ìwé tí yẹn wàá dàbí wàá lórí káyọ̀ kíkẹ́ torí yàtọ̀ sẹ́ni tí kọ̀bà ti bẹ́ẹ̀ òun ò ní ìjìnà gan torí pé wàá tí kọ̀bà ti báyìí òun yóò máa lọ 最近呢，男人在工作，有的事情呢，现在在做哪些？如果是做工作呢，我都会，呃，会介绍出来做哪些？是做研发的，是做一份目标发展，是做那些目标系统的工作的。哎，阿里这边阿拉，阿拉，阿拉，阿拉这边的店，那，阿拉的老板。

العالم سبحان الله كذلك سبحان الله من هو في ذكر سواء سير يسألنا سواء سألنا يسوى خلقنا لك كذلك سبحان الله عليكم السلام lò ní àkókò látà mẹ́ta lọ́ka ọ̀pọ̀ gbogbo gbogbo amọ́lé yẹn ti láyé ẹ̀ka òtún tó kúrò ń bẹ̀ tó kúrò ń bẹ̀ ọ̀nà kọ́ máa tàlá àmọ̀ ẹ̀fọ́ ẹ̀dì mà yóò tó kúrò yóò tó kúrò lẹ́lẹ́kẹ̀ẹ́ta yìí ní ìmọ̀ àwọn òṣìṣẹ́ ọ̀sán wọn àti ọ̀sán yàtọ̀ ní ìmọ̀ àti ọ̀sán àmọ̀. Òbí wàhálà tí ọba ti wà lẹ́yìn máa ń jó yé ọ. Wọ́n ò ní jẹ́ kí bá dà ní ti pàdé. ويكي ما في على الله سنة في أمثال في شيء ما تأكلون الإمام ومن حد لن يا رسول الله عام اختلاف ويكي أنا يوضع له أنا وأنا لا تفعل إلا بحمل الكتاب فإنه لا صلاة لمن لم يقدر بها كيف يكون تسجنه فاتحة يكون سيرا فاتحة أمر أسوريكي معنى بالوسط torí ẹ̀ wọ́n fẹ́ lẹ́yìn máa wọ́n á lò títí bá bí àtàtọ́ lè kú. ìwọ náà kò ní dúró kò ní dúró aláàbò ní kò ní dúró aláàbò ní kò ní dúró bí. kí wọ́n fẹ́ dúró wọ́n fẹ́ bá màlì sí àwọn màlìkí àwọn ọ̀dọ́ tó màlìkí àwọn òye máa mọ̀ ọ̀pẹ̀rọ̀ àtòjì máa ní ọ̀pọ̀ mẹ́rọ̀ bẹ́ẹ̀ láti ìsìn wọn lò kẹ́ẹ́ bá tó lè máa mọ̀ kí wọ́n lè máa mọ̀ sí ẹ̀ àti ìsìn òkè àbí òye wa torí ilé wọn lọ ibi wọn lẹ́nu náà mọ ẹ náà tó ké ìrajà nílẹ̀ lọ ní ìfẹ́ lọ kó pé tó kó bá ṣògbọ́n náà ẹgbẹ́ wà fẹ́ wà fún náà ìlànà tó ń pè lòsù náà ìwọ ó ti ké bá ké bá jà díẹ̀ náà wọn lọ kó pé ké bá jà díẹ̀ tó lè wọ. Ìfipọ́lẹ́sọ̀ máa ń yẹ kọ́kàn bàtà ọjọ́ sọ̀rọ̀ wọn nígbà tó ti pé ọ̀ràn ayà ń bọ̀. níjọ́ bí fún nílò ní gbogbo ìtọ́jọ́ kan kan sí i. àlejò sọ́nà. ẹ̀rù pé ìmáàmù lọ sọ bẹ́ẹ̀ ẹlẹ́yà nílò ní máa ń bà nínú òfin ìṣẹ̀ríà àti ti wá nǹkan tó tẹ̀sán ilẹ̀ lórí ẹ̀ ilé ẹ̀kọ́ gbọ́dọ̀ fóònù sókè lẹ́yìn máa àti ìmáàmù ìta ní ojú oṣù kìlá ti bọ̀. ẹ sì mọ̀ pé níbi áfíríkà wọn ní máa ń sìn ẹ̀ pẹ́sà rẹ̀ ẹnì kan ṣe ọ̀run lọ́wọ́ ọ̀pọ̀ ẹ̀yin ìwé mi lọ́wọ́ bá ẹ ló fi ìwé mi gan ní ìjà wọ́n ọ̀gbọ́ wọ́n bá lọ kó mo bá lọ́ba tí òògùn yẹn ló wọ́n máa ń pọ̀ àmọ́ aláàbò bá kan ló ti pọ̀ wọ̀ èrò ilé yẹn tó wá tẹ̀lé sí ẹ̀yìn ó ti padà sí ìpòlíṣà sí ìmáàmù wa èèyàn ní ṣe kankan lẹ́gbàá ní ìlà sálámà nítorí pé ìmáàmù ti gbé ewu rẹ̀ tó máa wọ الله أكبر الله أكبر أشهد أن لا